لا يزيد عنها إلا هالك اللهم فصل وسلم وبارك على هذا النبي على آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله حق التقوى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 أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى سبب حسيس وأصيل لمن يريد أن يحصل على النجاة يوم القيامة وقد شرع الله التقوى وجعل له ركنا من هذا الدين وكل من اتصف بتقوى الله سبحانه لا يوصف يوم القيامة إلا بالناجي وهم بإذن الله قرر لهم وشرع أنهم يوم القيامة من الفائزين قال عز من قائل سبحان وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين فالتقوى سبب النجاة في الدنيا قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم الله على كل شيء قدير عباد الله فاتقوه في جميع شؤونكم العبادات والاعتقادات والسلوك فإن التقوى يجعل الإنسان يتحافظ على هذه الأركان الثلاثة فالإسلام كما تعرفونها ركب على ثلاثة رموز فالرمز الأول العقيدة والرمز الثاني العبادة والرمز الثالث السلوك ومن تمام السلوك أن الإسلام يتحافظ على ثلاثة أشياء وأنها يحفظ أو يتحفظ على الأعراض الإنسان كما يتحافظ على أمواله ويتحافظ كمن على حفظ نفوسه فشرع الله سبحانه وتعالى حفظ النفوس أو الأنفس من التقوى قال الله تبارك وتعالى في سورة سورة الأنعام قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا ولا تقتلوا أولادكم خشية النار نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها ما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون أذكر الله الله أتراكات جماعة محمد أذكر الله سوى المسلمين olórí orí ni ẹni ẹlọ́nà. Òtí ọ ẹni tó tó bí ẹjẹ́ Mùsùlùmí ní ayé, tí ọba lówó lé ayé yóò lówó lálùjẹ náà. Tọ́lá bá fi àìlálàáfíà dẹ́yìn ò fúgbà díẹ̀. Tí ọba lálàáfíà lé ayé yóò lálàáfíà ní àlùjẹ náà tó bá jẹ́ mùsùlùmí. Ṣùgbọ́n èyí tó burú ni pé tọ́ba tó fi títí dí náà yà wà onífẹ́ bọ́lá jẹ́ mùsùlùmí. Àbọ̀jẹ́ mùsùlùmí yọ́bọ̀yọ̀bọ̀ tó pàṣẹ máa ẹ̀sìn ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run sí ọlọ́ọ̀nì tó bá kó gbogbo ilé ayé jọ bí ẹni tí ò ní kankan jọ gbà kíláàmù. Àlẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Wọ́n ní wọ́n mú ẹni tó bá lùdù ilé ayé, wọ́n mú wọn jọ gbà kíláàmù. Àwọn àfihàn hàn lára ìsí Àwọn àti pé ìwọ́n tó bá lùdù yìí, ó kàn rárá rí náà lọ́wọ́ bó ní bó ti ń tàwàràwàrà àwọn àdúgbò ìjọ gbádùn ní ayé. olùjọ́ ká àbásìkò ká níṣẹ́ tó ká lọ́yọ́ ọ̀nà àyẹ̀wò orí gbádùn. ṣùgbọ́n ní tó jí àdúgbò ayé àyànjọba jọ gbẹgbẹ sí àmà àwọn amúwa kókó tí ń sàbùjẹ sàbùjẹ lóka àwọn àdúgbò ìjọ ọ̀jẹ̀ àrílẹ̀ ayé lọ́ni wà láàrin òkè kan tó ń pè ní à. ìmáàmù ìbá kú ní ayé jọ. tí ọ̀pá ti dáadáa fẹ́ olórí dáadáa ní Islam òfin tí ó lè bá wọn. dáadáa àlè mbáwí بعد الموت يذكرها إلا التي كان قبل الموت بعدها فإن بناها بخير طاب مسكنها وإن بناها بشر طاب باليها بإعباد من كل يوم èyí ni a burúkú náà ọ̀kadà náà wájú ọlọ́run. aláàánú lọ́wọ́ ọba wá èyí sì kọ́ ọmọ ọkùnrin lára ṣùgbọ́n ọlọ́run fi àṣẹ dáadáa. ẹjọ́ àwọn tó tó dáadáa lórí dáadáa sáré lé lẹ́yìn pápáyà ọ̀nà. ilé ni ó jẹ́ kí ó kókó bá ọ̀rẹ́ ní kọ́ yíyàtọ̀ sí ìtàǹpá pọ̀. a sì padà sórí ìtàǹpá wà ní àpẹlọpọ̀ ọ̀rọ̀ nípa àkíńdà èyí tá a ṣàlàyé táwọn ní gbogbo máa gbọdọ̀ dáṣẹ́. lẹ́yìn ṣẹ́gun ẹ̀dáàbò ọ̀ṣẹ́gun ní máa ṣọ́ ẹ̀mí olùkàtà àbẹ́sáré sọ̀rọ̀. ọlọ́run bá ọlọ́run kárọ̀ ọ̀tà ẹ̀dá ọjà wa ọwá fún wa lóríṣiríṣi ẹ̀mí. ìbáwa ìwọ òdìgbé ẹ̀mí náà èmi àápẹ́ ní mọ́nà ọkàn ẹ̀mí náà láàbò. àná ẹ̀mí náà pè ọ̀rọ̀ ẹ̀mí náà làábọ̀ ọ̀nà ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí wọn náà iṣẹ́ tó ti bá lókun yí àtọ̀tọ̀ ṣe lọ́yà àtọ̀gbà ìwé ẹgbẹ́ lárúbáwá ní ìtumọ̀ fún ọ̀pọ̀ kan nínú wọn. ṣùgbọ́n wọn ẹ̀mí wọ̀nyí ọlọ́run bá ti rán wọn sáárẹ̀ ọmọ ọmọ ẹ̀dá wa ibi àwọn nǹkan yìí tó bá ti ń ṣiṣẹ́ lára wa gbogbo ara wa náà ọmọ ìṣiṣẹ́ táwọn kẹrẹ́ ọba ti fi mọ́ ẹ ọ̀rọ̀ lẹ́ni lára ní ìta. Téèyàn bá jẹ́ èèyàn lọ́wọ́ náà nígbà aká ìgbé èèyàn rẹ̀ ò pé gbogbo àwọn tí wọ́n ti fún mọ́ra kò lẹ́bí ẹ̀ ní ìyẹn gbọ́dọ̀ ṣe. Ọlọ́run bá wà sọ nínú sọ́rọ̀ tó ọ̀rẹ́ tó dára ìrẹ́ àdájú sọ fún ọgbẹ́ yìí èyí yẹn pọ̀ àti ọba àrọ̀bà ọ̀gbọ̀gbọ̀ àlè. Ìjẹ́ ọlọ́run ọba tó ṣe lé ìwẹ́jẹ̀ kárí lórí alákọ̀ọ́kọ́ ni pé ẹjẹ́ káàbù ike ẹ̀kọ́ aláàtúnṣe kò rí ìṣẹ̀yà ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ẹ̀kọ́ iná là ń sọ láti jọ ìgbélé gbogbo ọ̀nà tí ẹ̀kọ́ bá lè gba owó àkọ́rọ̀ débẹ̀ bákan náà bí wáyé ìsà kí ẹ jẹ́ dáadáa sáwọn òbí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́ ọ̀ṣẹ́dẹ́ ńlá ó yẹ ń bẹ̀rù fún àwọn ẹ̀yọ́ bá ń jẹun àbí tẹ́ ẹ bá bímọ ọ̀pọ̀lọpọ̀ nílọ ń bẹ̀rù fún wọn nílé ìdúró kó gbà pé òun ló ń pèsè fún wọn. ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ torí irun títí ní ibà wà tó ṣe pé ọtọ́ mo ṣe ní àkẹ́rì gbèsò tí mo láì dábẹ́. wọ́n bí yẹn bá lọ kọ ọmọ ẹ̀ sáyé àwọn pa kókó délé ayé nítorí kó ń bẹ̀rù pé táwọn ọmọ ẹ̀yọ́ òfin ti wá lọ́dọ̀ ọlọ́run pé ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yẹn fáṣẹ ìgbìmọ̀ ọlọ́run náà tó kú kú bọ́bí ìyàwó àwọn aláàfo yìí aláàfo yìí ní tẹ̀jẹ̀. lọ́sẹ̀ náà ọmọ yìí náà tí ó tọ́wọ́ náà lọ́wọ́ aláàfo wa ilẹ̀ wa alẹ́ rẹ̀ ń lọ inú bọ́lá ń bọ́ lọ tí wọ́n dà tọ́kùtù lè ná ẹ̀ǹdẹ́gbẹ̀ ń ṣe ní ìwọ̀n àti ọ̀sọ̀ nínú lọ́gbọ́wọ́ ìgbà àtọwọ́ ìsìláàmù wọn bí ìsàmẹ́ta alákọ̀ọ́kọ́ oní àmójútó àìsọ́kàn àtọ́lá àlàáfíà lásọ̀lọ́ lásò èkejì ní pé ká sí ọlọ́run tó fi yẹ ká sí ẹ̀jẹ̀ ẹ̀ka ń bẹ̀rẹ̀ pé ìbára ẹni bí òun ó gbọ́dọ̀ bá tọ́lọ̀ ọba aláàfẹ́ mú ó gbọ́dọ̀ bá tọ́lọ̀ ọba aláàfẹ́ mú nínú ìbára ẹni bẹ́ẹ̀ láti mú ìlú àwọn kẹtọ pé ijó jíjà yìí máa dà kó gẹ́gẹ́ wọn ṣọ kẹmẹta alákọọkọ ní islam gẹ́gẹ́ ṣọ onáni tó bá ti ara wa èèwọ̀ àdábìyí olùlù mùsùlùmí mùsùlùmí kan àyà mùsùlùmí àwọn ọmọ dákun wọn wà lò èèwọ̀ ní pọ́pátì rẹ̀ ẹ̀yà àkọ́kọ́ tún máa rẹ̀ owó rẹ̀ èèyàn lè wọ pé ṣèjú ọjọ́ àmì lọ́wọ́ ìbọn wa lọ ṣe ẹ̀fọ́ ìlú tó súnmọ́ jùlọ. Tààrà bá ti dé tó súnmọ́ tò sí ṣàgbéyìí wò kí n tó jìnà kí ẹ tètè máa fowó ra. Ọ̀gá rẹ̀ tó rò pé ọ̀gá rẹ̀ tó rò ó súnmọ́ Tó bá ti tọ́ ìgbà kìíyàmà yóò fẹ́ tọ́ ta ẹjọ́ ìgbà kìíyàmà pàápàá tó bá tẹ̀ ẹ̀ka náà ẹjọ́ ìdí ìka rẹ̀. Tọ́lẹ̀ tó ẹlẹ́tọ́ ni, wá sẹ́ńtì ìjìbọ̀dá ẹlòmí àwọn ìgbàdúrà tó kó lówó ìrìn àwọn tó fi ṣe wọn gbàdúrà kó sówó lò wọ́n tọ́ gbàdúrà kó sówó lò kó lè tún gbàdúrà kó lówó iye òkè gbé wọn. báwo ni àwọn bá ti kó báwọn àga tí ò bá ti ṣe sí ìmọ̀lẹ̀ lógún fún wọn ibi kan ti lọ́jọ́ wà jẹ̀lú ìdí owó rẹ̀. àbá wa tún dé wọ́n ní aláàjì olórí àwọn sójú ìjọba lórí àwọn àgbà lọ́wọ́ ní ṣẹlẹ̀ ń parí ní ṣẹlẹ̀ ń di ẹ̀bá wọlé ẹ̀ ń dásùn di ní ìsìn. lọ́wọ́ ti kó ń pa àwọn àjẹmú àwọn àjẹmú lábẹ́ oṣù tí wàhálà ẹ̀ wábẹ̀ ìdílé la. ṣùgbọ́n ìgbà tí wọ́n rí ẹni tí wọ́n mọ̀ pé súwìtì yìí yẹ́bẹ̀ ìgbà tí ń ṣe àwọn wà ní ìmọ̀ sí ìgbà yà yẹ́bẹ̀ ìgbà tí ń ṣe yẹ́bẹ̀ ìyẹn ẹ̀yìn àwọn nígbà báyìí báyìí báyìí báyìí a mọ̀ rí súwìtì kan a àti wọn bó ṣe dé ṣé ìlẹ̀ fún àlùjọ ní bí ti ń ṣe rè làwọn táwọn ń tẹ̀lé ní ẹ̀rọ wọn ni pé ní àsìkò tó ń sọ yẹn àwọn tẹ̀lé pé kì í ti dárawọ́ sí ní ìjìká àsìkò tí ìjà yẹ sí ìtàwọn ọkùnrin lọ yẹn. àlùjẹ̀nú ni wọ́n ń kí owó pé tó ń gbé sábẹ́ kí ń tẹ̀lé ìkan máa fún ọ tó bá ní owó lọ́gbọ̀n wá jẹ̀nu lọ́nà àwọn àti ìjọba ẹ̀ kí á rẹ̀ tó lówó bì ọ́ ọtún wá jẹ́ àwọn àgbẹ̀lú táwọn bá fi dá lọ rẹ̀. Ṣètòlá wọ́n owó olówó ẹ̀kọ́ lọ dé rẹ̀. Ẹlòmíì tó ń lé kódà Yorùbá èèyàn gbọ́dọ̀ tẹ̀lé Yorùbá láàrin ó ń dá pé kò dá ìdákàtẹ̀ wọn ìjọba ti dá. Ìwọ́n ní pé owó olówó owó ẹni ọlọ́kọ́ ti fi wọ́n wá lẹ̀. Ṣé ẹ bá tẹ́wájú ọlọ́run tọ́lọ́ máa bèèrè owó olówó lọ́wọ́ rẹ̀? Owó òṣìṣẹ́ san padà jọ náà èèyàn gbọ́dọ̀ gbé pápá ti lè ṣe jù. ilé tó ti lé ju nìyẹn èyí tó yẹ pé ìwọ̀n ní rọ́nà bọ́ọ̀tẹ̀ nígbà tó lè fi rọ́nà ẹlẹ́ẹ̀kejì ìsìláàmù wá ṣọ́ ìjọba náà àbí wa. gbogbo òfin ìsìláàmù tó gbélẹ̀ ọwọ́ aṣọ ẹ̀rù ọwọ́ aṣọ ìjọba náà àbí wa. ẹ má mú sí ẹ má jalè èyí ẹ máa rò pé ẹni o pátá ẹ̀dá fún bẹ́ẹ̀ lòmìnì kí ẹ àwọn bá ní ìtòsí àrọ́ọ̀tún wọlé náà kí ni ẹ̀ṣọ́ àwọn ìjọba bí àti fámìlì ọ̀nà ló kó àwọn ṣe mẹ́ṣe ìdìnnà pọ̀ ọ̀nà kó ẹ̀mẹ́ṣe ìdìnnà ẹ̀má bá bẹ́ẹ̀ lórí ìjẹ́ ìṣọ́mọlúwà ilé ẹ̀kẹta táwọn òbí Islam wọn bá ń lò ṣètò àtúnṣe Islam wa sọ àwọn ẹbí wa Islam fẹ́ kẹ́mi sẹ́kù lórí dáadáa. Gbogbo ọ̀nà tí ó wà ní kẹ́mi ṣẹ́kù ìsìlámù lágbálẹ̀. Àwọn tí ó bá dé kí ẹ̀mí máa kú ìsìlámù òdìdí ṣe àti tẹ́tọ̀ rẹ̀ bá wà. Ẹ̀rí àpòjù. Ìsìlámù sọ pé wọ́n pa ọmọ. Ìsìlámù sọ pé wọ́n pa ẹ̀mí kan àyàfi tó ẹ̀ tẹ́tọ̀ rẹ̀ bá wà. Ẹ̀gbọ́n ọ̀sẹ̀gbọ́ ìṣúná ẹ̀tọ́ wá pààyàn. Inú ọ̀sọ̀rọ̀ tó nìkan náà ọlọ́run bá ṣe é kí ẹ mọ̀ pé òun gbọ́dọ̀ pa èèyàn nínú ẹ̀sìn ọ̀rọ̀ gbọ́dọ̀ pa èèyàn lẹ́sẹ̀ ní ìsìláàmù ọ̀pẹ ló bá ṣe pa èèyàn lálẹ́ ìjọlẹ́sọ ẹ̀pọ̀ náà àyìnàtò ìgbà. tí ìyàwó tún wá pa èèyàn lálẹ́ ìkò máàmà ìsìláàmù òbí rẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀dá gbogbo àtàwọn ọlọ́tún àbáṣe owó ẹ ó dá kí ẹ máa bẹ̀rù tó kù lé bí ìjọba kú sí ẹlẹ́nu tó wá mọ́tò gba tó bá ẹni kú wọ lọ pa. èmi kúrò pẹ̀lú ẹni sí mi lẹ́nu ni ọlọ́mọdé àdára ọ̀sẹ̀ jáde sí mi lẹ́nu ni ẹni sọ̀rọ̀ ìwọ lọ́gbọ́ o. àwọn ará níyẹn náà wà wò pé táwọn ó bẹ̀ ní ilẹ̀ padà àbáwọn ó gbàdíyà owó ẹ̀ ní kálíbà sábùkù pààyàn ìsìláàmù tó wá kówó ẹ̀ tó le ẹlòmí tàbá sí sálárì rẹ̀ pàápàá àwa tá a ṣe ti jẹ́ ìjọba láti jọ́ kó o ti bẹ̀rẹ̀ fún thirty five years kò tó sanwó rẹ̀ bí eighty million tọ́ba ti lè pààyàn báyìí eighty million naira tọ́ba ti bẹ́ẹ̀ lọ. ẹni tó bá gbọ́ ọ̀nà pé kí ló ń gbọ́ lọ́dún ọdún kan owó rẹ̀ ò pé wọ́n mílíọ̀nù tí ẹ máa tún owó ọjọ́ ayé ẹ̀ṣiṣẹ́ tó jẹun máa ń ta bá yẹ lọ àwọn abẹ́lú owó ìwò tó ń ta ẹ̀wọ̀n mi ìwò tó ẹ̀rù lókè ọ̀jẹ̀ ń débi jẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́. ìsìláàmù gbé yín kalẹ̀ kọ́dà ìsìláàmù wá sọ ẹ̀sán bàǹtà bàǹtà fẹ́ẹ́ tó bá ti gbé ìsìláàmù sí owó ọjọ́ ẹ̀ وكذلك ولذلك كتبت على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا عندما يدفع عن في البيت هو فكأنما قتل الناس جميعا أتاري رب الله في بيت هو ويلي olókìfà fẹ́fẹ́ lẹ́bí ní ìkánú àwọn ọmọ Ádámù bàbá ńlá wa tó tẹ̀ wá kalẹ̀ tó ń ọmọ àyẹ́ ẹ̀ tó ń pè é bábá bá ti ayé sí báyìí ìyá ọmọ gbẹ̀sán rẹ̀ kò díye bí ẹ bá ti pààyàn ìyá òun náà máa gba ẹ̀sán pé ìwọ lọ dá sí pààyàn rẹ̀. onídùúgbò wọn ti bẹ̀rẹ̀ ká ìdájọ́ rẹ̀ tó ṣe dé pípọ́ ọ̀dà pàápọ̀ yẹn. àyàbí wa sọ nígbà kejì ọ̀bọ̀n wa sọ nígbà kejì ọmọ aláfíà bẹ̀rẹ̀ tó ẹ́ bí kú wá lórí nílé ní ọmọ sọ ẹ̀mí èmi ò ní pa ẹ̀mí tí n bá rí pé yàn fẹ́ kú inú wa ti ti yọ kó nínú òkú rẹ̀ bàbá àyìnbá àfihàn náà ẹ̀mí ìdájọ́ ti ẹ̀sán díẹ̀ òun ni pé yóò máa ní ládàá bí pé òun ti ò jẹ́ káwọn ohun èlò wà ní ayé kú nígbà tí ayé ti bẹ̀rẹ̀ àgbà tí ayé ò pàdé. Kálíbà àwọn àmà ibi ẹni tó bá ní ẹran lè pa ọ̀nà àwọn bá ń ṣiṣẹ́ ojú ogun àwọn ogun bá ti dá tó ìdí wàhálà tí wọ́n wà kò béèrè lásán wà ní. bí èèyàn bá tẹ̀ bí ó tẹ̀ tọ́ba nílẹ̀ pa olórí tiẹ̀ ló wọ́n tẹ̀lé wọ́n bá ní kọ́ pa mùsùlùmí jọ ọ̀sẹ̀ tó bá pa ẹ̀sẹ̀ wà lórí tuntun pa ẹ̀sẹ̀ wà lórí ìwọ́tọ̀ pa náà torí tó kò tẹ̀. olórí kan tó gbìyànjú kó lò tó já àwọn ọmọ ogun ẹ àwọn ni wọn ń pààyàn àbínú bí ọmọ bẹ́ẹ̀ ti ṣú gbogbo yìí ni wọn lọ mọ wájú Ọlọ́run. ẹni tó bá wá rí afọ́jú tó fẹ́rẹ́ kó sínú kòtò nínú òfin ti ṣẹlẹ̀ àti tí ò wá dá dúró ó ti rí ọdún tó ti dùn lọ́sọ̀ tèmi tẹ̀ ó dà nínú òfin ìfọwà lórí òun ṣẹlẹ̀ àti nínú ẹni ìfọwà lórí òun tó bá rẹ̀ ẹni tó tẹ̀lé lọ ṣèlú àgbà wà láyé kí lè jáwé àdúgbò wà lórí òun náà lójú wa nù. ọ̀rọ̀ yóò pọ̀ nínú ìdí sẹ́yìn tí ó kọjú báwọn ẹ̀rọ mi lọ́wọ́ ayé. ṣùgbọ́n tó ọ̀bá lójú rẹ̀ ọ̀bá gbà látara pé ìmọ̀ rẹ̀ ò tó òṣìṣẹ́ àwọn náà nìyẹn lọ́mú kúrò torí pé tí wọ́n bá yẹ wà ń bẹ̀ níyàn kan bá yẹ gbígbà náà pàápàá jùlọ ní fọ́ lágbára níláìsí ní ìgbẹ́. ṣùgbọ́n ẹni wọn lọ pé nínú nǹkan tí yẹn ṣe lórí wọn wọ́n ní pé tí yẹn bá rí yẹn tó kú àti yẹn lórí. ẹ bá rí tí yẹn bẹ́ẹ̀ ọkọ tó kọ́ ó tún bá rìn. ìpayà ń tọ́ lágbára ìwà tẹ́ẹ̀bù yẹn ìsìlámù gbọ́dọ̀. النبي صلى الله عليه وآله وسلم قل ينطاق يوم وليلة خير من الدنيا وما النبي لن يتوب الشيطان إلى الإجابة báwọn mùsùlùmí bá lọ sójú ogun àwọn kèdè ní máa fẹ́ take advantage advantage ni pé káwọ́ bàtí ẹ bá sùn nínú ẹ̀tọ́ ojú ogun náà ni. Tọ́wọ́ arígbé ó ń sọ̀rọ̀ ìmọ̀tà láti wọn ni látara bẹ́ẹ̀ ẹ wọ iye ìtọ́jú pé ó máa sún àwọn kèdè ní bóyá fẹ́ lo àsìkò yìí fún mi. Ẹni tó bá wá dúró yẹn lòún jẹ́ sọ́kúrẹ̀ ló kú tààrẹ̀ sí ànábi ẹni tó bá dúró láti máa sọ àwọn mùsùlùmí bá bá àtàjù ọbẹ̀ ládàá rẹ̀ lẹ́rú nílẹ̀ tó ní àwọn àti ládàá rẹ̀ ju gbogbo ilé ayé àti tó wà bẹ̀rẹ̀. Islam ó gbé ọlọ́fẹ́ni tó bá jí ẹ̀ àtẹ̀tọ́ ṣe sábà fi jí ẹ̀ nílé jí. Nínú ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kódà ó ṣe ní ẹ̀sọ́ ká sọ àwọn. Nínú ẹ̀ ọlọ́run ní wàlá tákùtù ló àti ẹ̀rọ ọ̀pára yìí. nínú ẹ̀ ọlọ́run wàlá tóòlù bí àìdí ikú ilẹ̀ tí a lò ẹ̀ gbọ́dọ̀ ṣe sábà bí ikú máa rí. àwọn nǹkan táwọn ènìyàn ó mú tí wọ́n lè kú tó ẹ tó wọ̀ lọ ń tà ìwọ náà wà nínú ẹni tí ó tọ́ka pàtó ló ń nítorí ẹ̀ lọ́wọ́ àríyàn tó ń gbé kòkè nílé ìlú àbá yẹn tó gbé àwọn nǹkan ìgbésẹ̀ ìfòlóró òun náà ti fọkàn pa ọ̀nà pé àbá àti nípa ẹ̀ ilé ló máa láwọn ní ìtọ́wá sí káwọn ìwé wọn pa ẹ̀ kí ló máa torí pé iṣẹ́ ọ̀padà nídìí ìsìláàmù fẹ́ ká ṣó ìyá wọn ìsìláàmù wọn ni wọ́n fẹ́ ká ṣó wọn gbogbo àtà báwa ń kó lórí àbáwá tá a fẹ́ débẹ̀ ọlọ́wọ́ òun náà pẹ̀jọ́ ọjọ́ ìgbà tí a mọ̀. Ìgbé ẹ̀kọ́ máa fa ẹ̀lẹ́rù jù láti máa wá wọn kò ní. Ẹni tó mọ̀ ẹni tó mọ̀ ó bí ọ báwo kí ló dé lásìkò tí wọ́n wà bẹ́ẹ̀ ó sọ wájú pé tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyé ìdí ẹ̀yìn. Òjò ọ̀nà owó tí wọ́n ní àti sọ̀rọ̀ ìwọ̀n ló kú jẹ. Àwọn aláwọ̀ èèyàn ń kú bẹ̀. Wọ́n dà kó òsì bẹ̀ láti yìnbọn fún yẹn. Ẹ̀rọ wọn ní dáná bí ojú ọ̀nà tó ti dá tó mọ̀ pé ètò ẹ̀fọ́ àbọ̀ pẹ̀lú àwọn ọba dúró àwọn tó ń fẹ́ bí àwọn sùn àwọn ojú ọ̀nà tí ọ̀dà ẹ̀ ẹ̀ ẹ̀ bá débẹ̀ wọn nà lọ bẹ́ẹ̀ àbí kí ẹ̀ tó ń bọ̀ tí ó mọ̀ tó rò wọ́n ń dábọ̀ òun náà débẹ̀ nítorí pé wọ́n tó bá kọ́ńtrákì yóò dé dáadáa láì bọ́lọ́ ta ẹjọ́ bá ti sábà fi sí ẹwọ́ bá ti fọ́nra wa sílẹ̀ bí fáwa ní ìṣe àwọn asẹ́sì ń jẹ ọ̀gá wa àtàwọn àjáde àárín báwọn ẹlòmíì ti ń ṣèlú wọn àárín báwọn ti ka ẹ̀mí bí pẹ́ẹ́bí kan náà fọ́lọ́ wà lẹ́yìn ara wọn ẹ̀wà rẹ̀ lẹ́yìn bá wa kó sí gbogbo ilé báwo ni wọ́n ti kọ́ sí ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ wọn sàmì lórí fún ọdún ìlú náà ṣe sábà fi ní ilà ìlú èmi náà ti sábà di ẹ̀mí tó wà dáadáa kó má di ẹ̀mí tí ò sí náà kí n tó bá yín ládàá bẹ pé kẹ́mi mọ̀ náà ó lè yẹ kó tọrọ ẹ̀mí yóò àyà àti nígbà tí ẹ̀mí yóò wọ́n bá ti dìde náà téèyàn rẹ̀ ti ó lè yẹ kí n tọrọ ẹ̀mí gígùn tí ẹ̀ bá tọrọ ẹ̀mí gígùn ló ń jẹ ọlọ́ mo fẹ́ ọtún ní ìfowópamọ́ lọ́ọ̀kì náà àti ìrìn kí dáadáa mo fẹ́ mo fẹ́ júmọ̀ ní ìwọ̀gbọ́ pẹ́ láàrin tí wọ́n tẹ́sí kejì àmóríjẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́dọ̀ gbogbo tí ó rọrùn fún bá tó dáa níbi ìsọ ìgbìlà níbi ìmọ̀ wẹ́lẹ̀ lórí kò báyìí ẹni tó wá sí rẹ̀ afẹ́tọ́ wá ti kú òní rírú àwọn ọ̀sẹ̀ aláwọ̀ méjì tó láyà rẹ̀ ìgbàanú wọn sọ̀rọ̀ ìkan kú lọ́dún tó lọ ìdí kú lọ́dún nígbà tí ìkan náà mùsùlùmí ọwọ́ alá ọwọ́ àrígbé ìtó kú lọ́dún ó sá ọ̀jẹ́nà ọlọ ní ibi àtẹ́gbẹ́ kó ló ti jẹ́ èyí tó ti kú lọ́dún tó lọ òun ló yẹ kókó kó wà jẹ́nà gẹ́gẹ́ bí ọpọlọ ti wa àtẹ́gbẹ́ rárá kò rí bẹ́ẹ̀ o ẹni tó kú lọ́dún yìí ṣé o mọ̀ pé láàárín ọdún tó lọ àtọ́jú ìgbókìrùn ọba ọ̀rẹ́ ìgbàgbá ọlọ́sẹ́ àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn ṣe dáadáa àti pé kí èèyàn máa ṣe sábà bí ìṣẹ́ni dáadáa nìkan ìwà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin gbogbo ẹni tọ́lọ̀ bá fi sípò kó lè sàánú ẹlòmíì kó náà fi ẹbí ò ní tọwọ́ rẹ̀ bọ̀. sẹ́ni ọ̀gá ti wá tọwọ́ rẹ̀ bọ̀ o tún gbọ́dọ̀ tún gbìyànjú láti nǹkan ní kí nǹkan ẹ̀ èmi ò ní ṣe sábà fi tẹ́lẹ̀ mi ò ní ìbàjẹ́ tí tẹ́lẹ̀ mi ò ní ìbàjẹ́. ẹlẹ́ẹ̀kẹta òní pé tẹ́mi wá wá ẹni tí ń tẹ̀ lọ abẹ́ni tí ẹ ń bàjẹ́ lọ abẹ́ni tí ó tó wá wà ní wúgbà mi ní kápá mi láti ẹni náà kú ọlá الحمد لله والصلاة والسلام على رسول الله nípa ọ̀rọ̀ ìmọ̀ ṣàánú ara ẹni pàápàá jùlọ lórí ọ̀nà yíyọ wọ́n kú lórí ìdè fún tàìsàn òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. محمد صلى الله عليه وآله وسلم صلى عليه في أبا مسلم فقال أبي سنان فكمل عن أبيه إن الله عز وجل يقول يوم القيامة اللهم بارك ولا عليك يوصل يوم القيامة يا ابن آدم اللهم إذا آدم مريض فلم تعزني أو تعزني وسعدني فجل الله سبحانه وتعالى أن يصيبه مرض اللهم رجل قال محمد صلى الله عليه وسلم ولما وصلوا إلى القيامة إذا ابن آدم غلبت فلم تعدني موسى يسوى واكني ومسلم بالسوى قال يا ربي كيف أعيدك أو أعودك وأنت رب العالمين إلى الله الله هو سواك يوم يبقى لكم ولله وبارك وبارك kó o ló ti bẹ́ẹ̀ rẹ̀ ọ́ ìfọ́n tí kò kọ́rẹ́ ọ́ ọlọ́wọ́ wa dáhùn pé a máa àlè ìwọ báyìí ǹjọ́ ọmọ ní pé a ní àbí ìṣúra ní báyìí fada ń tà ó lòun ọmọ pé ẹrú ní báyìí báyìí báyìí ọ̀rẹ́ kú òòlù rẹ̀ lọ sí a máa àlè ìta ìjẹ́wọ́ ọmọ ní pé àìnákàlà olùtọ́wù lọ́wọ́ jẹ́ sẹ́yìn ìdá ọmọ pé kọ́ bá lọ òkè ẹ̀wù òní kọ́ lọ tọwọ́ lọ́wọ́ tí ó bá mi lọ́dọ̀ rẹ̀. Àǹfààní kan tó wà láàrin ìjọba Mùsùlùmí. Nǹkan mẹ́ta lára ti sọ̀rọ̀ wá àwọn àríwá àlọ́sọ́lá tàbí àdìsí. Ẹlẹ́ẹ̀kejì, òun ni a ìwọ́n sì ní ọ̀gbun lóúnjẹ jẹ ìjọ ó mọ̀ pé tó ọba ti fún lóúnjẹ èdè bí ìlọ́lọ́ wa ló bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjẹ́ ti àwọn ẹ̀ǹdì ọ̀ọ́pọ̀ oúnjẹ rẹ lọ́dọ̀ rẹ padà ọ̀yàtọ̀ sí kalákọ̀ọ́ ìpè lọ́wọ́ ìjẹ́ ti sẹ́ni ẹ̀ǹdà àwọn afá alágbèdè aláya àlàyé tó ní ṣe sọ àwọn pé ìmọ̀ àwọn ẹ̀kọ́ sáyé ní àyíkéwòye ọlọ́run tí pé wọ́n bá mi lọ́dọ̀ rẹ̀ òbí pé ọlọ́run bá mi dúró sáláìsì nítorí wàhálà tẹ́lẹ̀ náà gbó ìlú tó bá jẹ́ mùsùlùmí ọ̀wọ̀ àgbà ọlọ́run bọ́ wá ṣe gbóná lọ́sà náà àjọ àtó bá ṣe gbà náà ìlú bá kọ́ ọlọ́run di ọba ṣùgbọ́n bá yẹ tó ń fi gbogbo iṣẹ́ ọwọ́ ẹlòmíràn ọba tó ń fi gbogbo لشيء تجدوه عند الله هو خير ìtẹ̀bánná ẹ̀bà lọ́dọ̀ ọmọ ṣùgbọ́n bá ipá láyé ìṣẹ̀lẹ̀ yẹn sá ìyọ́ ọba ọlọ́run ọba lọ́dọ̀ rẹ̀. ẹni tó bá ti kọ́ ọlọ́run lọ́dọ̀ ẹ̀ ń tà wọ́n káàkiri náà àwọn bá ní nàìjíríà rẹ̀ nàìjíríà fọ́lọ́ gbàdúrà rẹ̀ ìtọ́ bá tọrọ fẹ̀ bọ́lọ́ tó kù fẹ́. sáyẹn ẹ̀yìn mùsùlùmí onígbẹ́wà bá gbogbo rẹ̀ mùsùlùmí agbọ́dọ̀ wà níbẹ̀ lórí pé nínú ìdí islam wá sọ onígbẹ́wà wá sọ ẹ̀mí ẹ̀ báwa mùsùlùmí ọ̀bá kú lọ́wọ́ ẹlòmí ò débẹ̀ láti lè gba àǹfààní báwa gbọ́dọ̀ bá ẹ̀tọ́ rẹ̀ ọba rẹ̀ tí ó wúlò ọba ní wọ́n á tẹ̀lé ní tí ọba rẹ̀ tí ń máa ń lè dúró lọ tẹ̀lé. Muslim Health Practitioners àwọn ẹ̀jẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ ni wọ́n fi látọ̀tà ọ̀rọ̀ wọ́n ní oríṣiríṣi ń ṣẹlẹ̀ lọ sí tù tẹ́lẹ̀ pé tí mùsùlùmí bá jẹ́ ń bá ní pàápàá jùlọ wọ́n dàbẹ́ ń lè ṣe mùsùlùmí náà bá jù ẹ̀rí pé ara ọ̀rọ̀ ẹlẹ́jẹ̀ ní ìdínà pàápàá jùlọ ẹ̀ bá ní special ed táwọn ọmọ ọwọ́ ẹ̀jẹ̀ káàkiri tó ti jẹ́ pé téèyàn bá ní rí ẹ̀jẹ̀ tásìkò tọ́lọ̀ bá kádàrá ọ̀bá ti bọ̀ ẹ̀yìn ọ̀la àwọn òwe ọ̀nà kékeré táwọn lè gbà fi sàánú láti ṣe ẹ̀yà ọ̀wọ̀ ẹ̀mí láti lè mọ́ jẹ́kẹ́ mi kú nígbà tí ò tí tó dáìmọ̀ ẹ̀já fọwọ́ mà pé ẹni kan ò lè kú àbí dáìmọ̀ rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá wá ṣe wọ́n sábà wípé ẹ̀mí tásìkò rẹ̀ ò tí tó yìí kò ní kú látara contribution tó wọlé bákan náà ládàá tí wọ́n máa gbé orílẹ̀ gbogbo àwọn táṣẹ̀ ìwọ náà kọ̀ǹtìbútù. eléyìí náà sọ fún wa pé àwọn tó ní ètò ìwà sí ìgbà bóyá ayọ̀lẹ́ yẹn ká àbí ẹ̀mí jì àbí ẹ̀mí ta àbí owó wa káàdà bá lè dorí èdè ọ. bẹ́ẹ̀ tó bá lágbára láti lè dorí owó ìbámu yẹn wà lọ́sí ìgbàdí ìgbẹ́ tí ò tẹ̀lé jọ́ dorí ìgbà. ara wọn kan ní pẹ̀lú àwọn táà retí pé wọ́n ní àwọn ni wọ́n ní aláwọn táwùtù gan ta ìjò aláwọn jọ táwùtù gan ta ìjò ẹlòmíì wọn kò kí kọ lẹ́tà rẹ̀ bẹ́ẹ̀ wọn kò kí kọ lẹ́tà sílẹ̀ gbogbo ọlọ́kọ̀ọ́rọ̀ kan sọ wọn mùsùlùmí ti wà níbi táwọn onímọ̀ ó dàbí ẹni ṣe mùsùlùmí àdájọ́ ti ṣàgbọ́ àbáwọn àti wọn ṣe mùsùlùmí ọlọ́ba rẹ̀ tó fún ọ bóyá ìṣẹ́ wọn yóò jẹ́ ti mùsùlùmí yóò ti ṣàgbọ́ àti tọ́ ọgbà ẹgbẹ́ wọn alẹ́ lè dèbí tí àtàrọ ẹ lórí ìṣòro kí ni láti máa bẹ́ẹ̀ ṣe ẹ̀yà ilé wọn ti gbé sáàmì ìgbésà lọ́kàn ẹ̀ lókè láti ràn án lọ. wọn àgbélé ìṣẹ́ fún bàjá. ṣùgbọ́n àti ẹran bí yọ ọyàn kú nínú gbèkù ọ̀nà àti ẹran bí yí ẹ̀ ní padà ẹ lọ bí ipò kúlówó ẹ̀jẹ̀ díẹ̀. ṣé ẹ bá kú ọba ìjọ orí gbẹgbẹ ọba kúló jẹ gẹ́gẹ́ bí akúwó rẹ ebi ọpọ ẹ ọ الريح والتعامل في إحياء النفس في فواعد في فواعد في أجر عظيم فتتابعوا إلى هذه الفضيلة يرحمكم الله وقال الله سبحانه وتعالى وشاف أن تعرف جلسة وفرد عن الأنفاق تعرفش وستعطي أقرب ورباء الليل ورباء فلان شنان وفرداتكم يدور فلان شنان وفرداتكم عبارة عبارة تعرفي مشاهدين فالتوشي كل من رجع عن طوال عليه صلى الله عليه وسلم قوم الى صلاتكم يرحمكم